Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. A fi ọpẹ́, ìyìn, ọlá àti ìbà fún Ọlọ́run ọba gbogbo agbára àti ipá. Ìjìnlẹ̀ ìfẹ́ ẹni àgbà ọjọ́ àìkú àìsà ìdíbàjẹ́. Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run tó lè pa, tó lè sọ dé ayé. Ọlọ́run Abraham, Ọlọ́run Isaac, Ọlọ́run Jacob, Ọlọ́run àwọn wòlíì. Ọlọ́run Olúwa ṣèyí Olúwafẹ́mi Ògùn Ọ̀rúnyìnká, ẹni tó fún wa ní àǹfààní àti oore ọ̀fẹ́ mìíràn láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. Jésù ẹ kú òwúrọ̀. Èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti ilé-iṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò Promise Land Restoration Ministries fún ọjọ́rú ọjọ́ keje oṣù kẹsàn-án ọdún 2022. Àkòrí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yìí náà ni ẹni ìbùkún láti ọ̀dọ̀ Olúwa apá kejì. Ẹni ìbùkún láti ọ̀dọ̀ Olúwa apá kejì. Ẹsẹ̀ tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ lámú láti inú ìwé Gẹ́nẹ́sísì orí ìkẹta ó dín ní ọgbọ̀n ẹsẹ̀ ogún sí ìkọkàndínlọ́gbọ̀n. Gẹ́nẹ́sísì orí ìkẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ogún sí ìkọkàndínlọ́gbọ̀n. Ísákì sì wí fún ọmọ rẹ̀ pé èyí ti rí tí ìwọ fi tètè rí bẹ́ẹ̀? Ọmọ mi, òun sì wí pé, nítorí tí Olúwa Ọlọ́run rẹ mú tọ̀ wá ni. Isaaki sì wí fún Jakọbu pé, èmi bẹ̀ ọ́ súnmọ́ mi kí èmi kí ó fọwọ́ bà ọ́. Ọmọ mi bí ìwọ í ṣe Esau, ọmọ mi ní tòótọ́ bí bẹ́ẹ̀ kọ́. Jakọbu sì súnmọ́ Isaaki bàbá rẹ̀, ó sì fọwọ́ bà á. Ó sì wí pé, ohùn Jakọbu li ohùn ṣùgbọ́n ọwọ́ li ọwọ́ Esau. Òun kò sì mọ̀ nítorí tí ọwọ́ rẹ̀ ṣe onírun bí ọwọ́ Esau, arákùnrin rẹ̀. Bẹ́ẹ̀ ni ó súre fún un. Ó sì wípé, ìwọ ni Esau ọmọ mi nítòótọ́. Ó sì wípé, èmi ni. Ó sì wípé, gbé e súnmọ́ ọ̀dọ̀ mi, èmi ó sì jẹ ẹ́ nínú ẹran ìgbẹ́ ọmọ mi, kí ọkàn mi kí ó lè súre fún ọ. Ó sì gbé e súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, ó sì jẹ Ó sì gbé ọtí wáìnì fún un, ó sì mu. Isaaki baba rẹ̀ sì wí fún un pé, súnmọ́ ìhín nísinsinyí ọmọ mi kí o sì fi ẹnu kò mí lé ẹnu ó sì súnmọ́, ó sì fi ẹnu kò lé ẹnu, ó sì gbọ́ òórùn aṣọ rẹ̀, ó sì súre fún un, ó sì wípé, "wò ó, òórùn ọmọ mi dàbí òórùn oko èyí tí Olúwa ti bù sí." Ọlọ́run yóò sì fún ọ nínú èrè ọ̀run àti nínú ọ̀rá ilẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ọkà àti ọtí wáìnì. Kí ènìyàn kí ó máa sìn ọ́, kí orílẹ̀-èdè kí ó máa tẹríba fún ọ. Máa ṣe Olúwa àwọn arákùnrin rẹ kí àwọn ọmọ ìyá rẹ kí ó tẹríba fún ọ. Ìfibúni àwọn ẹni tí ó fi ọ bú, ìbùkún sì ni fún àwọn ẹni tí ó súre fún ọ. Kí Olúwa bùkún kíkà àti gbígbọ́rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Olùfẹ́, bí o bá jẹ́ ẹni ìbùkún láti ọ̀dọ̀ Olúwa, ohun gbogbo lórí ilẹ̀ ayé yìí tirẹ̀ ni. Kọ́kọ́rọ́ mẹ́ta ló sì wà tí o nílò láti di ẹni ìbùkún. Èké nínú kọ́kọ́rọ́ náà ni ìgbọràn èyí tí í ṣe pé kí a máa rìn ní ìgbàgbọ́. Olùfẹ́ èyí yóò rọrùn bí ẹ̀mí ìgbọràn bí ó bá wà ní inú rẹ̀. A rí àpẹẹrẹ irú ẹni báyìí nínú ayé Èlíṣà àti iṣẹ́ ìsìn rẹ̀ sí Elijah. Èlíṣà ó ṣiṣẹ́ sin Elijah, èyí sì mú kí ó má jìyà ní àkókò tí èèyàn fi mú ní ìlú. A lè rí lè nínú ìwé àwọn ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ kìíní sí kejì. Kọ́kọ́rọ́ kejì ni ìdúpẹ́. Olùfẹ́ kò sí apá ibikíbi nínú bíbélì tí Ọlọ́run ti ka owó lé ẹnikẹ́ni lọ́wọ́ tààrà ní àti bùkún fún un. Dípò èyí, ìbùkún rẹ̀ ìbùkún ẹni Ọlọ́run ni ó jẹ́ kí ẹni náà kí ó lè gba gbogbo nǹkan tí ó ń fẹ́ bíi ìlera pípé, ìṣerere, àlàáfíà, ayọ̀, ìdùnnú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí náà o ní láti máa lépa àti lè gba ìbùkún Ọlọ́run. Kí ni ó túmọ̀ sí pé kí ènìyàn jẹ́ ẹni ìbùkún? Ohun tó túmọ̀ sí ni pé ohun gbogbo tí Ọlọ́run dá yóò máa sowọ́pọ̀ pẹ̀lú ẹni tí Ọlọ́run bùkún fún. Èyí ni oòrùn, òṣùpá, àwọn ìràwọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí Ísákì ń súre fún Jákọ́bù, ó lérò pé Esau ni òun súre fún. Láti inú ẹ̀kọ́ kíkà wa òní, a rí i pé Ísákì sọ pé ìrì ọ̀run àti àwọn ogun ọ̀run pàápàá yóò sowọ́pọ̀ pẹ̀lú Jákọ́bù. Bí ó tilẹ̀ jẹ́ pé Jákọ́bù jí ìbùkún náà ni, a kọ ọ́ sílẹ̀ pé Jákọ́bù di ọlọ́rọ̀ débi pé ó ní àwọn kẹ́tẹ́kẹ́tẹ́, ó ní àwọn màlúù, ràkúnmí àti àwọn nǹkan púpọ̀ mìíràn. Ní ìgbà tí ìbùkún Ọlọ́run bá wà lórí ayé rẹ olùfẹ́, Ohunkóhun tí o bá dáwọ́lé ni yóò máa ṣe rere. Bí Ọlọ́run bá sì fàṣẹ sọ̀rọ̀ ìbùkún sórí ayé rẹ, ibikíbi tí o bá lọ, o ó máa bá ojú rere pàdé níbẹ̀. Bíbélì sọ fún wa Genesis orí kejìléní ẹsẹ̀ kejì sí ìkẹfà pé èérún ìbùkún lásán náà ni Esau gbà lọ́dọ̀ bàbá rẹ̀. Àmọ́ síbẹ̀ náà, òun náà di ọlọ́rọ̀ débi pé ó ní irinwó four hundred àwọn ọkùnrin tí wọ́n ń tẹ̀lé e. Olùfẹ́ ọ̀nà tí ìbùkún Ọlọ́run yóò gbà wá yóò jẹ́ ọ̀nà tí yóò fẹ́rẹ̀ má mọ̀gbọ́n wá lójú rẹ. Ìwọ náà bí o bá kíyèsi ìgbé ayé rẹ àti ipò tí àwọn nǹkan tí ó yí ọ ká báyìí wà, yóò jẹ́ ohun tí kò mọ̀gbọ́n wá lójú rẹ bí ìbùkún Ọlọ́run ṣe lè wá di mímú ṣẹ. Olùfẹ́ ìbùkún náà yóò wá ní ọ̀nà tí kò ní mọ́gbọ́n ní ojú rẹ ní orúkọ Jésù. Ní ìgbà tí Èlíjà dé ọ̀dọ̀ obìnrin opó Sarefati nì, obìnrin kò rí ohun tí elijah ń béèrè tàbí ohun tí ó ní láti ṣe bí ojútùú sí ìṣòro rẹ̀ olùfẹ́ níṣẹ́ lọ́rùn yóò yàn láti bùkún fún ọ ó lè jẹ́ ẹni tí o ò tí ì bá pàdé rí tàbí tí o kò tiẹ̀ lérò rárá gbàdúrà pé kí olódùmarè kí ó bùkún fún ọ kí o sì rí ọwọ́ olúwa láàyè rẹ àní kí ọdún kí o tó parí ní orúkọ jésù bí o bá rí ìbùkún ọlọ́run gbà olùfẹ́ lágbára ju pé kí a fún ọ ní owó lọ. Ju pé ọ̀rọ̀ ó ní agbára lọ́pọ̀lọpọ̀ olùfẹ́. Ní ìgbà tí Ọlọ́run parí dídá ènìyàn, ó wí pé ẹ máa bí sí i, ẹ máa pọ̀ sí i lórí ilẹ̀. Èyí ni ère àkọ́kọ́ tí Ọlọ́run so sórí ẹ̀dá ènìyàn. Torí náà olùfẹ́ máa wá ìbùkún Ọlọ́run, sì máa ṣe ohunkóhun tí ó bá pè fún, kí o sì gbọ́ràn sí òfin Ọlọ́run láti lè gba ìbùkún rẹ̀. Máa rìn ní ìgbọràn kí o sì máa ṣe ojúlówó iṣẹ́ sìn fún un. Irú èyí tí yóò jẹ́ kí o lè rí ìbùkún rẹ̀ gbà. Bí o bá ń ṣe nǹkan, olùfẹ́, máa ní Ọlọ́run lọ́kàn bí o ti ń ṣe wọ́n. Lẹ́yìn náà, máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ire àti àánú rẹ̀ ní gbogbo agbo lórí ayé rẹ. Ẹ jẹ́ kí a kíyèsi Abrahamu. A rí pé ní ìgbà tí Abrahamu bá Ọlọ́run rìn dé ojú ibi kan, ó ṣe tán láti fi Ísákì ọmọ rẹ̀ pàápàá láti fi rúbọ fún Ọlọ́run torí pé ó ń lépa àti ṣe ìfẹ́ Ọlọ́run. Torí náà olùfẹ́ máa lépa ìbùkún Ọlọ́run yìí. Bí Ọlọ́run bá súre fún ènìyàn pé kí ó máa bí sí i, èyí túmọ̀ sí wípé gbogbo ìgbìyànjú ènìyàn náà ni yóò máa mú èrè ìsọdi púpọ̀ jáde. Ó tún túmọ̀ sí wípé ibikíbi tí o bá wà tàbí tí o bá ń lọ, ìmúpadàbọ̀sípò yóò máa bá ọ lọ. Èyí ni pé ohun tí ó kú yóò gba iyè, èyí tí ó sì ṣófo yóò di kíkún ní ayé rẹ̀. Bíbélì wa sọ fún wa nínú Genesis orí ìkẹrin, ìkọkànléní ogójì ẹsẹ̀ kẹrìnlélógójì wípé Farao yan Joseph bí baálẹ̀. Ó sì sọ pé bí òun tilẹ̀ jẹ́ pé òun ni Farao ṣùgbọ́n Joseph ni yóò máa wà ní ìṣàkóso ilẹ̀ Egypt. Eléyìí sọ fún wa bá bùkún fún olùfẹ́, ohunkóhun tí o bá ń ṣe àbí ohunkóhun tí a bá ṣe sí ọ ní búburú kì yóò ràn ọ́ rárá. Wàyí ò jẹ́ ìwọ náà ń ṣe àwọn nǹkan tí yóò jẹ́ kí o lè rí ìbùkún Ọlọ́run gbà bí? Mo fẹ́ kí o yẹ ara rẹ wò ní òwúrọ̀ yìí olùfẹ́. Bíbélì sì jẹ́ kí ó yẹ wá wípé ní ìgbà tí Farao yan Josẹfu ní baálẹ̀ Ejibiti, ó sọ fún un wípé bí ó tilẹ̀ jẹ́ pé òun ni Farao, ṣùgbọ́n ẹnikẹ́ni ní Ejibiti kò lè ṣe ohunkóhun láì gba àṣẹ lọ́wọ́ Josẹfu. Eléyìí túmọ̀ sí pé Jósẹ́fù ni yóò máa jẹ́ ọ̀gá lórí ohun gbogbo ní ilẹ̀ Ejibiti. Níbí yìí Ọlọ́run ti ẹnu Farao polongo ohun tí ó ti sọ ṣáájú nípa Jósẹ́fù wípé òòrùn, òṣùpá àti ìràwọ̀ yóò wá tẹríba fún un, ẹni pé yóò jẹ́ olórí ní ilé baba rẹ̀ àti ní ibikíbi tí ó bá wà. Kí kí ó fún ìwọ àti náà ní oore ọ̀fẹ́ àti ìmísí láti lè jẹ́ kí a jẹ́ tí yóò gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀ tí a ó sì máa tẹ̀lé ìlànà tí ó bá là kalẹ̀ kí ìlérí ìbùkún Ọlọ́run tó ti ṣe kí ó ba lè ṣẹ nínú ayé ìwọ àti èmi náà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́. Bàbá mi àti Ọlọ́run mi, ǹjẹ́ agbára tí ó pín ìmọ́lẹ̀ àti òkùnkùn níyà, ẹ jẹ́ kí ó wá pín ohun gbogbo tí ó ń fa òkùnkùn nínú ayé mi níyà báyìí ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì. Olúwa o. Ẹ dojú ti ìrètí àwọn ọ̀tá nípa ọ̀rọ̀ ayé mi ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́kẹta. Olúwa o, ní òwúrọ̀ yìí, mò ń bèrè fún ìbùkún yín lórí ayé mi. Ẹ jọ̀wọ́ ẹ bùkún fún mi ní tòótọ́ ní orúkọ Jésù. Ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí. Mo sọ tẹ́lẹ̀ sínú ayé olùfẹ́ wípé ìbùkún rẹ kò ní di ègún ní orúkọ Jésù. Ọlọ́run yóò sì ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé tí yóò máa fa kìkì ìbùkún Ọlọ́run mọ ìgbé ayé rẹ láìní fa ègún wá. Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Èmi ni ọ̀rọ̀ yín nínú Olúwa, Olùṣọ́-àgùntàn Ṣèyí Ogun Ọ̀rúnyìnká. Bí ọ̀rọ̀ yìí yóò bá ṣe ọ́ ní àǹfààní tí o sì jẹ́ alábùkún nípa rẹ̀, tí o sì ń fẹ́ láti darapọ̀ mọ́ láti máa bá wa jọ́sìn ní ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti títí ti ẹ̀mí. Ilé ìjọsìn wa ni Promise Land Restoration Ministries tí ó kalẹ̀ sí Plot 17, Aminu Jinadu Close by Jimoh Odutala Street, off Ẹ̀rìngbùn Road, Surulere. A máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi. Ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ àti ẹlẹ́ẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Bí o ti wá ń pinnu láti darapọ̀ mọ́ àánú èkéyìí ìsìn, mo gbàdúrà pé Ọlọ́run yóò bá a pàdé ní ọ̀nà ìyanu, yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ tí ìgbẹ̀yìn rẹ̀ kì í sì fi rí bákan náà mọ́. Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa, àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah.